ẹ̀ẹ́dẹ́gbẹ̀kọ̀ ní fẹ́ máa lọ lé o ẹ̀wọ̀n táyì lẹ́ ti fún omi fẹ́ máa lọ. tùmí lára kí ló ń ṣàì láti sọ fún wa òun sọ fún apá àtàwọn gbé ló stẹ̀ àwúlò nìyẹn o àbá àtàwọn ní pẹ́rẹ́ǹtì tó tó lè bá wa wí àṣọmọ gidi ni tí ń lọ ọdún. ọ̀rẹ́ kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀ náà ṣílẹ̀ ò tíṣù kọ́mọlúwàbí wọlé ó rò èmi nísìnyí tó bá yẹ pé mo sọ fọkàn mi pé mo lọ sí láìbírì mo fẹ́ lọ kàwé ṣé màá wà ń tà ń báyìí this time kámbìlì ti ẹni tó ṣì wà lábẹ́ wọn parent ẹ̀ ah nǹkan tó sọ ò rí sọ ẹ jẹ́ àlọ́lé ilẹ̀ ti ṣù. ẹ ẹ tókè jọmọdé torí òótọ́ ló ní point but point ẹ kò i'm sorry to say this kò wá useful for now mm. kò wúlò for now i understand dem babe kẹ́dẹ̀ máa wo ọ̀rẹ́dẹ́mi pọ̀ tá à ń sọ yìí èyí ń ṣèyàn bẹ́ẹ̀ náà o nǹkan ah, tó kàn rí bẹ́ẹ̀ ni. ní kí ni adébí kò ń ṣèyàn kí ni azumi pé ìwọ ló dá èmi dúró síbi láti ẹ̀kọ́ bí adébí kò ṣe dá síbi lára dúró síbi báyìí obìnrin kò ìmọ̀ bá mi bàbá ìdí sẹ́yìn you know say look at the time this past nine you are telling me nonsense. ṣeré babe ìgbà tó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó bẹ̀rẹ̀ dáadáa mo láìkí bó ṣe bẹ̀rẹ̀ ó ní good starting but <laughs> now I don't understand ọ̀rẹ́ òye mi o. ọ̀rẹ́ bọ̀jọ́ ẹ̀rọ eh, adémukọ good car park ok ok ẹ eh, dúró dé mi bẹ́ẹ̀ sí. wo sọ fún kó má ti wọlé o mò ń bọ̀ wá bá ń bẹ̀ ń sìn sìn sìn sọ fún sọ fún. ẹ eh, ẹ gbọ́ báyìí gbọ́ báyìí ẹ Jọmádé just few minutes. Hmm? like one hour i don't care No sense. àjọ fi ṣòdiwọ̀n ayé wa. èmi ti mọ̀ fún máa lè ní ọ ọmọ rẹ kan ò ní mọ̀ wà bí wọ́n ṣe wùwà yìí ìwọ tẹ́ yẹ kí wọ́n tà kí wọ́n fi àtùpà tọ́ wá níwọ̀ àṣetánnáwò. ẹ wo ẹ má pè mí lọ́mọ àlè mọ́ o ẹ rántí bẹ́ẹ̀ náà bímọ tí yín síta ọkọ tẹ́ bá dẹ̀ ṣe fọmọ lọ́mọ lọ́mọ á ṣe fọmọ yín náà. ọ̀rọ̀ ẹ ti lọ ayé mi báyìí ẹ̀yìn mọ̀ rédíò ni ọ̀ èmi lọ bá yà ẹ́ bó ọ̀rẹ́ rẹ̀ ṣé mi lọ bá yà ọ̀rọ̀ ẹ ti lọ ayé mi ọ̀rọ̀ tó bá tó ẹ̀ tó wò ní bàbá pa ẹ sọ ìyá láyà bàbá ẹ wò bá lọ sọ nínú fíìmù sọ tó ìyanu tó ìyanu báyìí àbẹ́ẹ̀kọ́ ẹ ní tí mo jọ ìlú lé àjọkù sínú. ẹ wo ẹ má dárúkọ bàbá tèmi mọ́ o ẹ má dárúkọ bàbá mi mọ́ rárá ni torí mi àti bàbá mi kọ́ lájọ ń gbé inú ilé ìṣó yẹn. kí ló dé àti táwọn tó mi kí ló dé kí ló pariwo. ẹbí ẹkọ ẹbí ìyá ẹ yẹ kápẹ́ yẹ kí tí wọ́n ṣe kó oṣù làwọn tí wọ́n ti kúrò ẹ̀ rárá àbó ti yàn ọ́nù sọ́dọ̀ bàbá rẹ̀ kí bàbá rẹ̀ ti mọ̀ kó ní fi ọ̀ṣọ́ gbowó àbí kó fi kún tó bá wù ọ́ kó fi ọ̀gbọ́n sẹ́ owó ní mọ́sọ́tọ̀ ọ̀ṣọ́ yìí ẹ̀mí àti àjọ tẹ̀sẹ̀ fọ́ṣọ́ kò tún náà nù ẹnì kó fún un lélẹ̀ fún àwa ìbọn sọ bẹ́ẹ̀ ẹnu ẹ̀mí ẹ̀mí ẹ̀mí kì í yẹn o. Tumilara Tumilara Tumilara mi ló mọ̀ pé ṣé orí adúrò ọ̀rọ̀ tó mi ti mi gbọ́ àbọ̀ gbọ́ níwọ tí mo mú wọnú ilé ìkó wá tù mí lára gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ tó yẹ pé ìbànújẹ́ ìnilára ló ń fún mi kò dẹ̀ sígbà tí mi rí padà sọ́dọ̀ bàbá ẹ̀ torí sọ̀rọ̀ ẹ bá fẹ́ pọ̀ jù máa dá ẹ padà sí tí mo ti mú ẹ ni torí pé ilé ọkọ tèmi mo wà mí ò dẹ̀ ṣe tó àti kúrò ń bẹ̀ ìwọ máa amúnibú ni ẹran òbí yẹ kí ló ń ṣe ẹ́ rí kí ló ń ju ẹ tó lè fi jólẹ̀. ẹ ò mọ mi tó bá yẹ pé nǹkan tí mo ṣe Ah, very stupid and foolish man èyí iṣẹ́ kò ní àbọ̀ kò sí àfikún máa bọ́mọ inú ẹ̀ ṣorogún nínú ilé it's not his fault ẹbí ìyá tó bí mi lọ́mọ ni tí ò bá ń ṣe bẹ́ẹ̀. lèmi tí mo fà wọn mọ́lẹ̀ ń ṣọ́ọ̀bù pé kí n wálé kí n wá sinmi lẹ́yìn pé ìjà orogún méjì mo tún délé wá bá. à léyìí máa sùn mí o ọlọ́run máa ṣàánú mi máa kó mi Every time issue comes up between us, my mother would prefer to blame me and support her husband. And it's not even their fault. Ẹbí èmi tí mò ń bá wọn gbélé ni tí ò bá ń ṣe bẹ́ẹ̀ Hmm. kọ́lọ́run kò tiẹ̀ jẹ́ kí lásán fún wa ní sátífíkẹ́ẹ̀tì wa kí n tiẹ̀ get out kúrò nínú ilé wọn ilé òṣì tó ń gbé yìí then I will have to take hundred percent responsibility for my life I'm tired of them both. inú ẹ̀ ṣàmọ̀ pé àwọn ti ṣe tán àwa fainayẹ́lá wà báyìí sówó tó kí lẹ́bùn wọn ti ju tiwa lọ́sìn ọlọ́run tó ṣe tiwọn á ṣe títọ́dọ̀ tiwa náà àmọ́ ká má fọ̀rọ̀gùn adémi pọ̀ ká so tọrọ síbi tọrọ wà ìgbín tẹnumọ́gi oògùn bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ wà tí tumi lára ṣe rí. <laughs> ee orí pé mo rẹ rìn ah. ìgbín ò tẹnumọ́gi kankan ìgbín gan orí nǹkan kan gùn ìbọn ló jókòó yìí ẹbí bóyá ìgbín ti ráyè tẹnumọ́ tó gùn ẹ má ya parọ́ tanra wa ojú ẹ ni mo ti ń sọ ikò ń ṣẹ̀yìn. tù mí lára. kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. kí ni kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. ìwọ náà dẹ̀ sọ̀rọ̀ ṣé lóòótọ́ ni. ẹ rí i dákẹ́ ń wò. here. I don't want the wine, Ademipo. I want the commitment. At last. Wow. Ẹ̀rí pọ́nà lórí kí n wá Thank you. You know what? The commitment you would get hundred percent. Ìyẹn dá mi lójú Sorry pé tí wọn bá gẹ sínú I'm. tí ò Before it, it wọn bí aláya wọn ẹn ọba ti ti dákọ jẹ ń gbọ́ kó fún mi rìpláì mọdà bóò ni oṣù gbúrò rẹ. òun náà mo ti ń pè látẹ̀kùn fóònù ò lọ ó dàbí fóònù ẹ̀ ti kú. kò sí ní mọ̀ fóònù ò mọ̀ lọ sọ́ọ̀mọ rẹ mo bèrè lọ́rẹ̀ẹ́ ni tó bá ya ẹnì kan pariwo mọ́ mò ń kanra mọ́ ẹnì bá yàtọ̀ pé kì í ṣe mi mo bí mo fi ń ṣe bẹ́ẹ̀ fún dákun wọn kàn ẹ̀rín ti ọ̀sán ẹni abíire ìrìn o ṣé kò yẹ kó ti wọlé nìsín dákun wo agbowó rẹ kó dúdú ọjọ́ sọ báyìí ṣé kò yẹ kó ti wọlé. ọjọ́ tí mi ò ṣe tó tó bẹ́ẹ̀ mi ò ṣe rí burúkú báyìí kò jẹ́ irú yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí náà mọ̀ o ẹ̀kọ́ náà ti bá mi ṣe dé lára tàlàfíà tó bá ti èdè nítorí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ tó ní rúnrìn báyìí a wá ṣàlàyé fún wa. kò sí wàhálà yọ ṣàlàyé ọmọdé ìgbà tá a kú lé ńkọ́ ẹ mo bí ẹgbà tá a kú lé ńkọ́ látàrọ tó ti tẹ̀lé pọ́n tó jẹ́ wọlé wọ́n bọ̀ yìí yìí ni o ṣíwó lórí o ṣíwá sọ̀rọ̀ ẹ̀ lápọ́jà mi o ṣiṣẹ́ tẹ̀ báyìí. ẹ kí lọ fẹ́ kọ̀sọ̀ náà nígbà yẹn káwọn ẹrú rẹ ló fi inú olé ló dé kọ́sọ̀ tó sọ̀rùn tó ẹ kó òfin yẹn inú olé ní ọ̀dọ̀ látàrọ ọ̀ wọlé nígbà yìí sọ fún tell me just tell me. mo mi ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mo ti ń. gbẹgbẹgbẹgbẹ lọ sọ̀rùn mọ́mí ìyàwó ló gbé wo tùmílà àbí kí ni ẹ ti ń gbókọ̀ rẹ̀ ṣé ṣé ìdí máa sọ pé inú ilé ò ní gbèmí àti ẹ ẹnì kó fìrà àwọn ẹlẹ́nu ilé ẹ̀dá ìmí àbíwọ̀ ẹnì kó ní ti ẹ̀fẹ́ rí ọ padà ibi tó ti mọ̀ ọgbọ́n padà wẹ̀ ẹ̀fẹ́ rí ọ má ti kúrò rẹ́nu lẹ́yìn ibi tí mo sọ́ra ẹ̀fọ́ ni ẹ̀ tí ẹ̀ tí mọ̀ mi. ṣọ́ra yìí ẹ̀ ṣọ́ra yìí ẹ̀ lóde wọ́n bọ̀ látọ̀ lọ́rẹ́ káṣí wa sọ pé fóònù yẹn kú o lè pè wá ṣé ọ̀rẹ́ ẹ̀ tó lọ sọ́dọ̀ ẹ̀yìn ò ní ọkẹ okó wa lẹ́nu sókè mi báyìí ó wá lọ́dọ̀ rẹ ló ti ń bọ̀ sórí ojú méjì tí mo dì í kó padà sí tó ti ń bọ̀ ni o mi ò gbọ́dọ̀ rí ẹ o meu ò gbọdọ̀ rí ẹ̀rí o ìmọ̀ òun o. mo pé inú ẹ ò dùn I know you are not happy o ò sùn èmi náà dẹ̀ lè sùn kí ni nǹkan tó ń ṣe. ìwọ náà wá dé nípò lórí ìtì wọn lé mi kúrò nílé ẹ wá ní kí kí inú mi dùn báwo ni inú mi ṣe fẹ́ dùn ìwọ náà kó tún máa lọ já mi sí ah mo mọ nǹkan tí mò ń ròyìn o. You're talking about your commitment. My commitment to you. Fọkàn ẹ balẹ̀. okay. Èmi adé mi pọ̀ sí. Mo ń fi ẹ́ lọ́kàn balẹ̀ pé nígbà òjò, nígbà ẹ̀rùn, mi ò ní fìgbà kan fi ẹ́ sílẹ̀. Are you sure? If I am not sure, I won't be talking about it. Nǹkan ẹyọ kan tí mo kàn fẹ́ kó máa ṣe ń gbogbo ìgbà just try and put a smile on your face all the time mi ò fẹ́ was sad for one minute please. okay mo ti i'm going to bed now tí mi bá mú àwọn àyànjú yìí it kù. mo ti gbọ́ o ṣé. sí ọ̀rọ̀ tí mo sọ fún ẹ make sure pé o pe mọ́mì tí o bá pè wọ́n tí wọ́n bá gbé call pé anybody to bá mọ̀ pé ó lè bá wọn sọ̀rọ̀ kí wọ́n bẹ̀ bá wọn sọ̀rọ̀ what is important to me that I want to hear when I come back is a good answer a good feedback. wo wo adé mi pọ̀ adé mo ti pè wọ́n wọ́n gbé ah torí ẹ náà mo ṣe sọ fún ẹ tó bá tún pé wọn tí wọn ò bá gbé pẹ́ni tó bá mọ̀ kó lè bá wọn sọ̀rọ̀ ó ṣàmà léyàn kan tó lè bá wọn sọ̀rọ̀ tó máa gbọ́ pé ẹni yẹn kó bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ èyí tó ṣe kókó sí mi tí n bá ti padà dé good answer ni mo fẹ́ gbọ́ látẹnu ẹ̀ is that clear. ṣé nítorí mo ní mo ti pè wọn wọn gbé sí ló ṣe wá ń bínú. no no mi ò bínú i'm just telling you what i feel you should do that's all kò sí wàhálà kò sí bínú. ìbọn yẹn ti ń àtìjù náà. ọ̀dà má bínú. ṣùgbọ́n i'm running late so let me help. no no jẹ́ túbọ̀ sí ẹsẹ̀. oh okay yeah come it's just good to do what is ìwọ. You mo ṣe yá lẹ́nu yẹn tó fẹ́ líìkì ẹ not líìkì nǹkan ni. mò ń wò bí mo ṣe fẹ́ nà yín. ẹ wọ́n tata ni ẹ ń nà àwọn ẹgbẹ́ nílé tàtọ́ ta ẹ rí hmm, ó sì lára náà sì lára ẹgbẹ́ tó fẹ́ lákàn ni. níbi. 哎。 ọlọ́jà bẹ́ẹ̀ rí píktù nìyẹn píktù ṣe rí. ẹ mọ̀ nílẹ̀ ṣé ò sí. mo ní wàá dágbére fún yín pé mo ti ń lọ ṣọ́ọ̀bù ni. dídágbére bó o ṣé o ṣẹ̀ṣẹ̀ ń lọ ṣọ́ọ̀bù tọ́mọ wa lọ dànjẹ́ dílé tó ò ní dán fún mi ọ wá gbábí ọ wá ń sọ fún mi torí kíni. mo ti wá jẹ̀bi àbí mo ti jẹ̀bi torí pé mo wá dágbére ẹbí yín kọ. láyọ̀ lọ́yọ̀ láyọ̀ lóde alájí ọ̀wọ̀ alájí ọ̀wọ̀ o. ẹ ti ẹ̀ gbọ́ náà bàbá tún mi ṣé ìwà lílé tẹ̀ ń wu ìtorí ọlọ́run tẹ jí kùtùkùtù nílé yín láàárọ̀ kùtù tẹ bọ́ sí di ayò tó yẹ pé ayò lẹ ń ta èyí iṣẹ́ tó yẹ kẹ́ ṣe ẹ̀ lọ́bi iṣẹ́ tó yẹ kẹ́ lọ síbi iṣẹ́ kẹ́ lọ kẹ́ lọ ṣiṣẹ́ òjò yín kẹ́ bó jẹ wá fún fámìlì yín yẹn ń ta ayò mí báyìí irú ayé burúkú wo lẹ ń gbé yìí gan-an ẹ dẹ̀ ti dàgbà ohun tó yẹ ṣe ń ṣe yìí kò dáa àgbàlagbà òwúwà bẹ ṣe ń wùwà yìí ṣé táwọn ẹgbẹ́ yìí ṣe lè ṣe ẹ ẹ bára yìí sòótọ́ ọ̀rọ̀ ṣé ibi tó yẹ kẹ́ ibi tó yẹ kẹ́ wà lẹ́wà yìí ẹ tún wá mú ọmọ mi ẹ mú yẹn lè kú òun lé ẹ ti ìwà bìkítà pé bọlọmọ yìí wà o ṣó wà láyé ni ṣé wà ṣé òsì láyé ni ẹ ti ẹ mọ kò sí ètò kàn yín gbogbo tó kàn yín tó dùn yín lọ́kàn ni ayò yìí ẹ jí làrọ ẹ máa bọ́ síbi ṣáà ni kí kò dáa àgbàlagbà ní àgbàlagbà òun ronú bẹ ṣe ń ronú yìí. ṣé ẹ ṣe sùúrù ya ah! tòmílára ṣe sùúrù ah! ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ ìwọ náà ló lé jáde lé fúnra rẹ̀ kì í ṣe mi. èmi lèmi lè jáde. Ah, ẹ̀yin kọ́ lẹ̀ ń ká gidi borí ẹ̀rọ pé dọ̀dọ̀dọ̀ gbọ́dọ̀ sunlé lálẹ́ ọjọ́ ẹ̀yin kọ́ lẹ̀ gidi borí. ebi mo halẹ̀ mọ́ ní. ẹ halẹ̀ mọ́. mo ṣe halẹ̀ mọ́ tá mo wọnú lé lọ bọ́ta sẹ́mi ní kọ́ bọ́ta dandan gbangba náà. kò burú ẹbí mi wọ́n mọ tèmi o ẹ bá mi wá tí a bá fẹ́ kí agbádùn gbàdúgbò owó àgbàdo lọ́wọ́ ẹ bá mi wá ọmọ mi o ẹ bá mi wá ọmọ tèmi o. àárì ọlọ́run ó ṣe rírí. ọlọ́run ó ṣe rírí èmi lọ bíṣẹ́. ṣé bóni dé fọ́ tó ti kún lé. tó bá dé tẹ́ ǹdẹ̀ ṣe fẹ́. àárì àárì. ẹ bá mi wá ọmọ tèmi o ọlọ́run ó ṣe rírí. ẹ bá mi wá ọmọ mi o ọlọ́run ó ṣe rírí. gbogbo ní ìyàbá yẹn ti láti dé wọ́n náà dé dé fọ́ bá ti ń gbẹ́nu dé dé fáìpì gbèsè dénú wọ́n ò rí wọ́n ò rí lágbára ọlọ́run òun náà ló sì pariwo mọ́ ní pariwo sẹ́bí bá jẹ́ àálẹ̀ mọ́ sọ́yẹ̀ kọ́mọ náà lọ́yọ̀ àìpọ́n níbi tí ọ̀dọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. tẹ́tí tí mo fẹ́ náà yẹn wa ló ń bá yàn sọ̀rọ̀. bí wọ́n bá níyàn gidi létí ó béèrè ṣé ọ wà mí báyìí ìyàwó tèmi lọ́wọ́ béèrè mi hùn. Eh, èmi náà ṣàmà níyàwó lọ́jọ́ kan. níbo ṣe láyé yìí hmm, àbóyá lọ́rùn lẹ́ẹ̀kan ìkọ́mọ́ n rò bó níyàwó láyé. Ah, ah. ta ni ó fi ọ tọ́ka gan tó kù ó ti wẹ̀ wọ́n ti kán kọ́ fọwọ́. ta kìíní jáde. tó bá jẹ́ tààrà yìí ni kì í má bàa yín tààrà yìí ń gbà yẹn. ẹ ọ tamọ́nù òwò ọkọ tajà ìdúnyàn ọ̀tà. ẹ gbé gbogbo ọ̀rọ̀ yìí náà gbogbo ẹ̀ ló yé yín bó ṣe ń lọ nàá ẹ̀ ń gbà tó jẹ́ pé ta bá ti sọ̀rọ̀ tọkọ yóò bá ti fọwọ́ sí kò ṣeé ṣe ni so èmi ò gbéṣẹ́ rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn èmi ò pé lè wọ́pọ̀ ṣe rí ibi tí mo wà ń bì báyìí mo tiẹ̀ wà okay mo wà okay wọ́n tọ́jú mi bí mo ṣe wà yìí so I'm very very okay mo ní láti wá síbi ibẹ̀ o. Ah, ẹ wo mọ́mì ẹ wo ìgbà ẹ ká gbàgbé gbogbo gbogbo nǹkan yẹn èmi ò fẹ́ mi ò wá bẹ̀ mọ́ mi ì wá bẹ̀ mọ́. a ní mi ò wá sẹ́ ah, mi ì wá bíbá ni mo máa wà. You will go home. ó máa ní láti lọlé. How can you? ilé ẹni nílé ẹni òbí ẹni rẹ̀ lòbí ẹni máa máa jẹ́ if you truly love me you will go back home. náà mo mọ irúfẹ́ tèmi sí mi so irúfẹ́ tó ní sí mi lélẹ́yà àbí so kí n padà lọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn pípù yẹn pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ fún ẹ tán fojú mi rí kí n tún padà kò jọ o nísìnyí mo ṣẹ̀ mọ irúfẹ́ tó ní sí mi ṣe ti gbọ́ mo kúrò lọ́nà fún mi jàre. kí ló dé tó jẹ́ pé nǹkan ti ẹnìkan ló máa ń yẹ náà really. ọlásàdé ọlásàdé. kí ló dé ọ̀gbẹ́ni àsìkò tí lọ́wọ́ àdàmì ló jẹ́ kí n máa lọ. ibi wo mo ti ẹ pé farabalẹ̀ kọ́ gbọ́ tèmi náà. ó dáa kí nìkan náà. ẹ dàgbọ́n ọ ṣàánú mi ni o ẹ̀yin náà lẹ láti jọ ẹni ìníṣẹ́ lọ́wọ́ tẹ́tẹ́ mọ́ ń ta kí ìpúlù mọ́ ń ta ẹ̀yìn ńgbà táwọn sì wá ṣàánú wa ní tí wọ́n fi iṣẹ́ lọ̀ mí láti ìlú ìbùkún wọn máa kó mọ́tò fún mi mm. tá <laughs> wọ́n fẹ́ kó mọ́tò fún àbí wọ́n fẹ́ kó táyà fún ẹ ṣé táyà àti mọ́tò ṣojọra wọn. àti táyà àti mọ́tò nǹkan kan náà níbo ni ẹ ti yọ táyà kí sara mọ́tò ni àwọn tí ń kó táyà fún yàn lónìí dẹ́dẹ́ náà wọ́n kó mọ́tò wa olúwa ti dí lánàá dákun. ẹ kí ni kémi wá ṣe báyìí. owó ìní o owó ìní ọba wa o lẹ́yìn owó kò sí nǹkan mẹ́ma. níbo ni kémi ti ro ṣé sandra bank wà mí tí mo lọ ni. àyíkọ́ rẹ̀ rẹ̀ kan bẹ̀ tí màá ṣe wá láàánú bá a sọ̀rọ̀ pé tó wọ́n fẹ́ o ó sì mú oṣù kan para fún ọ. kí n lọ bẹ́ẹ̀ yáwó níwọ ọkùnrin tó jẹ́ pé ṣé ẹdún ọlọ́ṣọ́ rán ẹ sí mi ni ṣé ó gbàgbé bó ṣe ń yáwó lọ́wọ́ mi gbogbo gbà ìjọ five thousand ìjọ ten thousand twenty thousand tó kì í san ọ̀rẹ́ mi tó tún sọ yìí náà bó ṣe ní kí n lọ yáwó wá ní etí mo lọ yáwó wá tẹ́ pé òòsàn èmi mò ń fọrùn rọ gbèsè kí n tún padà lọ gbà mí wá. àsìkò tí ń sàn gbogbo ẹ̀ ló wá dé ah. já nígbà kó pásìkò tí ń sàn gbogbo ẹ̀ ló mọ́tà ah, nígbà má fi nǹkan gidi lọ mi sẹ́dá àkọsí kí n máa wò kọ́ lọ ni ó ti di dílà mọ́tò kíkó wọlé import and export tó rówó sáyé sànú. ṣé kí sálọ gba owó wa lóòótọ́ ẹ eh, mo ti gbọ́ jákèbí lọ ṣọ́ọ̀bù náà tí n bá padà dé àmọ́ wá sọ̀rọ̀ mọ́tò àtòwò tó fẹ́ gbà. tọ́ bá padà dé. ọlọ́run ní dẹ́jú ọlọ́gbẹ̀ẹ́. ìjà kò fi sọ́kàn o fi sọ́kàn o wọ́n ló sì gbà pé títà lọ́ọ́ yá lówó yìí. akàn wí náà ni nígbà máa gbé owó rẹ o ee kó mọ́tò gbogbo bí ó fún mọ́tò nísìnyí táwọn èèyàn ọ̀nà mọ́tò tán títì mọ́tò wa máa nanú àgbàlá bó ti táyà bó ti jáàkì náà yẹn kó wa ààrẹ ẹ̀ ni ọlọ́run ṣàánú ni. hello popsi hello daddy mo ti gbogbo nǹkan tẹ̀ ń sọ pátápátá ni mo ti gbọ́ gbogbo ẹ̀ ni mo máa ṣe fún yín ẹ gbogbo ẹ̀ pátápátá ni màá ṣe mo promise yín dáàdi bọ ẹ̀yin náà wá ní nǹkan kan tẹ̀ máa ṣe fún mi dáàdi o school fees mi ó wà very very important àtọwọ́ pocket money mi ẹ dáàdi ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá mi send ẹ between now and next week ẹ jọ mo ní ìdẹ ọgùn dáàdi. Okay, thank you, Daddy. Love you, Daddy. Ẹ ṣé, Daddy. I trust you, Daddy. Okay, thank you. To mí lára. Mo jealous ẹ gan o. ni ní orí òbí, ó tún wá ní orí ọkọ. Èmi sì gbà mi ò lórí òbí o, àmọ́ mo bẹ́lẹ́dàá mi kó jẹ́ kí n lórí ọkọ. Peter Adémi pọ̀ sí i. Jọlá Ide, kí ni ìtumọ̀ gbogbo nǹkan tó ń sọ láyé ẹ láyé láyé ẹ tẹ́lẹ̀ àti bá ti ń sọ̀rọ̀ wọ́n máa dárúkọ adémilúpọ̀ wọ́n máa fi wọ́n máa jẹ́ kádémilúpọ̀ máa hàn nínú ọ̀rọ̀ wọn ò láìkẹ́ rárá ní rọ́bìṣì ló yẹ má gbogbo ẹ mo ti pè é ah ikọ̀ ọkọ̀ sí kẹ̀kẹ́ tó lọ́nà àgbẹ̀ wọn èyí eh, eh, ó ṣàyẹ kí wo lè mọ̀ pé bí báyìí ni àgbà àwọn tí bí atárìn sí èyí ṣé wò ó pè wọ́n ni níbo bí a máa lọ lẹ́tí pàdé tèmi tí wàá bàjẹ́ báyìí mo ẹsẹ̀ mọ́ ni kí ló wà sísí wọ́n ti gbé pépépé kò sí kọ́ lọ switch off uncompleted. Hey. not sufficient. We will just have Eh? Hey. Oh. Hmm. Ah. Hmm. Ah. Hmm. fẹ́ rówó ṣọ́ọ̀bù ìsan báyìí ah, ṣé bí káfí ẹ̀ ní mi ò jẹ gbèsè ní ṣọ́ọ̀bù máa rọra jókòó mi jẹ́jẹ́ sílé máa máa wò gbogbo àwọn gbèsè pẹ́pẹ̀pẹ́ tí mo tún lọ fọrùn kan káàkiri àwọn yẹn tún lé mi kiri títì ah, kí ni mo ti fẹ́ ṣayé mi sí o ah, mo fi ẹ̀dúpẹ́ pé mo ti san díẹ̀ ní owó ilé àtọwọ́ skúlù ọmọ níbo ni ìwà sáà ní àdùnmílára ní àdùnmílára má jẹ́ àmọ́ káwọ́ àkàrẹ́ yẹn máa ẹ̀yìn tó bá ń fún un nǹkan báyìí ó bà ni ẹ̀yìn fẹ́ kọ́ mọ́ ọ̀rọ̀ bó ṣe rú yàrá rárá gbogbo ipò kúrò tá a bá wà láyé á gbà fọlọ́kàn ìpè tó tún dínú yẹ́sìkẹ́ ẹ̀ á mọ̀ dúpẹ́ náà ni ẹni ó kúkú gbẹ́ kó tó kọ́ gbẹ́jìn ẹni ò sì jábẹ́ náà kò dá lápá. The arm is not breaking. Yes. Bámidélé, ẹni gbẹ́ kò to gbẹ́jì. Ẹni já sínú ìhòòdà lápá. Ṣé pé bó ṣe ń wò wáyà àti ìdálápá àti ìṣe lọ́rùn? Ayé wa ò fi bàjẹ́ tó ń rárá lójú ẹ̀ báyìí. Ẹ kò burú. Tó bá gbé bẹ́ẹ̀ ni, wojú méjì dáadáa. Ṣorí nínú ilé yìí, ebi á pa, á pa, ṣíkì mi tàbí àti gbogbo wa lára. Bẹ́ẹ̀ ni mo sọ fún ebi kẹ̀ elébi ah, lèmi ò lè fọwọ́ sí o ah, ṣé nǹkan rí wá lè bí ni nínú gbogbo mọ̀lẹ́kà tó lọ́ọ̀dá yìí tó burú jù láyé ebi ni. Ah, èmi ò ní lè fọwọ́ mọ́ tẹ́bí o ìbí wá bára rẹ wọ́ sọ bára rẹ ni ní bá ń pa mí kò sẹ́ni tí ì lè bú wo lè bọ́ pa ebi ebi. ní ibú ọmọdé ọ̀tọ̀ tó ní hungry. Hey, ah ah. Ẹ̀yin guys. Adémipọ̀. Ọ̀sàt. So tèmi àti Báyọ̀ ní ọba máa fi fóònù yẹ kiri àtúndì ẹ̀ wíkẹ́ndì. No, kò ń ṣe bẹ́ẹ̀ ó jẹ́ kí I understand situation tí mo máa ń sìn. Kò ń ṣe báwo, kò ń ṣe báwo, sì rẹ́mi. Ìwọ ló gbogbo wa la ti mọ̀ pé tí a bá ti gba visa a lè rí àdèmí pọ̀ a ní láti gba visa bẹni tó lọ sí amẹ́ríkà tó nípa lè rí nínà. Ah, ah, kí ló dé ewu la bọ̀rọ̀ gba visa bẹni tó lọ sí amẹ́ríkà ókè eh. ọ̀rọ̀ yín ti yé mi sọ ẹ mọ̀ mọ̀ pé mi sí wíkẹ́ndì jèrè ọ̀rọ̀ lára mi àbí. ṣé kò tó torí gbogbo wa la mọ̀ pé látìgbà tọmọ tùmí láàyè ti wọnú láìfọ ẹ ni gbogbo movement ẹ ti change gbogbo ìrìn àjò ojú láti ilé lọ sí ọ́fíìsì. láti ọ́fíìsì bákò gbogbo movement ojú báyẹn lọ Eh, ó jẹ́ kó yẹ yín pé it is all for good hmm? ok ẹ jẹ́ ká gbàgbé gbogbo yẹn let's have fun but eh, ẹ jẹ́ kí n tètè já yín sí i have just thirty minutes láti lọ pẹ̀lú yín nítorí ìyá ìsáré jáde ni tí mi ò bá dẹ̀ tètè padà sílé. yes tí o bá ti rí mi ilé mọ wa ṣe. so ohun tó ń sọ sí ni pé gbogbo nǹkan tó ní fún wa ń bíbá lè ní kò ju thirty minutes lọ. náà kò ṣe kó ń sọ ó yà kó ti mọ̀ pé thirty minutes tó san ẹ̀rọ gan náà ló ní fún wa ni. so thirty minutes ló ní pẹ̀lú wa ok eh, Baba, wàhálà bàbá sáà bá another glass cup. Hmm. Hmm, thirty minutes adéníkọ. Ah, tí o bá ti di thirty minutes yẹn lọ nǹkan mi àṣẹlẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀. gan ah, gan you know you know. Ah. wọ́n tún eh, thanks I ṣe go. omi ń pè thirty minutes. kò ní kọjá kò lè lé one minute. ọmọ eh. mhm. <laughs> pé kókó ṣe máa yá mi lẹ́nu ṣá. Mhm. ìwọ yẹ pé ọba àwọn obìnrin ni obìnrin kọ́kọ́ mú bẹ́ẹ̀ yẹn. Ah, ọmọ. I wonder when you eventually fall in love, you will know what I'm talking about. <laughs> Ah, ìfẹ́ ṣá. Kò sí wàhálà. Eh. Ẹ má wọlé. Ẹ sáà máa mú ọ wá fún mi kí n máa bá yín sí ní examine wọn kó tó di pé ẹ fọ́ pátápátá yìí lọ. O tẹ̀ wá mọ nǹkan tó jọ mí lójú jù tó fọ́ nísìmi. Òun ní pé bàbá tó bá ọmọ tùmí lára ṣe yẹn the man is too good. Ògùn ẹ̀yẹ ó mu gẹ́lẹ́ jẹ́ ń bọ́ọ̀sì bọ́ọ̀bù sí yín ẹ mọ̀ pé bàbá àkọ́kọ́ ò gbọ́mọ yẹn ṣe ìfẹ́ ló kẹ́ẹ̀tì mi. ṣé pé ìfẹ́ gangan ló kẹ́ẹ̀tì ẹ̀ kì í ṣe babaláwo. olúwa tì mí lára mo máa ń ṣàkíyèsí nǹkan lára ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọkọ mi ṣé ìṣepò ti oyún èmi èmi ò lóyún o ó dẹ̀ lójú. wà á mi ò lóyún o. ẹ kò tiẹ̀ lè tó bá tiẹ̀ lóyún náà kò burú irun obìnrin ló ń lóyún àti pé ò kéré jù láti lóyún àwọn tí ò tó ẹ wọn ti ń bímọ àwọn tó jù ẹ lọ wọn lọ ti ń bímọ a dẹ̀ bíwọ náà ní ó di dandan ìwọ náà bímọ àmọ́ gbogbo nǹkan ló nígbà àti àkókò tó yẹ kéèyàn gbọ́dọ̀ ṣe ṣé wàá rí yẹn ká gbé ti sẹ́gbẹ̀ kan ṣé o mọ̀ pé látìgbà tí àwọn oníjìbìtì tó ti ṣe bọ́ọ̀lì fẹ́ ṣe tó ti gbowó sá lọ ṣé wọn kúwọ lọ́lọ́run rán sí wa nù ilé yìí tó ràn wá lọ́wọ́ mi wà nífẹ̀ẹ́ kọ́rọ̀ wá dàbí ẹni pé ẹ̀yin wọ́n sọ pé ọmọ wọn ò ṣàgbàfọ̀ ó ń kaṣọ wálé wọn ò dẹ̀ béèrè pé bolo ti rówó torí ẹ̀dẹ̀mí àti àbẹ́ ìṣe wa panu pọ̀ láàrò pé ká bí ẹ́ wípé ọmọkùnrin tó sọ pé máa ń ràn ẹ́ lọ́wọ́ tó ń fún ẹ lówó yẹn ó sì jẹ́ kó wálé kó wá wa àwa náà fẹ́ mọ̀ ọ́n àti pé kóun náà lè mọ̀ pé o ò jábọ́ látọ̀run o abẹ́rẹ́ olókùn dì

tí nǹkan bá dáa pẹ̀lú bí ìwò dídí bó ní this is bad. this one is bẹ́ẹ̀. tùmí lára wọ́n wọ́n dẹ̀ pàlẹ́ ìgbésí bíi. wọ́n bá ìyàwó. àwọn olùrẹ̀ ní ẹni yàgò yìí yẹn sọ òmìnira bí. classic guy Adémi kọ́kọ́ yìí ni. Mọ́mí, Adémi kọ̀, kí ló ń ṣẹlẹ̀ náà? Ṣé ṣé ọkọ rẹ tó ń sọ̀rọ̀? Ẹ má dà mí lórí irú, kí ló ń ṣẹlẹ̀ ń bíbà ẹsẹ̀? Adémi kò bá mi sọ̀rọ̀ náà. Fífẹ́ ah, rẹ̀ méjèèjì, impossible. Mo rò pé tí ẹ̀yin méjèèjì ti, àbí ká sọ pé ìdí dùn yín lè kọ sí mi. Aláwọn méjèèjì ò lè fẹ́ra wọn. Ah! Wọn ò lè fẹ́ra wọn kí ni yàtọ̀ tẹ̀mí láàrin wọn wọ́n mọ̀ pé bí ìgbé tẹ̀mí dàbúrò rẹ̀ ti rí ni ẹ tiẹ̀ tó yàtọ̀ dára tí bí ọmọ Yorùbá tiẹ̀ yẹn wọ́ ẹ kápá wọn ò tiẹ̀ gbé wọn wọn ọ̀gbẹ́dẹ̀ wọn wọn gbọ́ dáadáa wọ́n sì gbọ́ wọn wọ́n ń dín bá ni ìwọ èmi lọkọ ìyá tiẹ̀ ọmọ tèmi òtún sì wọn afẹ́ wọ̀ ẹ sọ fún mi bóòlù èèyàn mẹ́ta ti fẹ́ dúró méjì méjì ẹ ṣàlàyé ẹ dà nígbà tí mo bá ń jẹ lọ́dọ̀ ìyá rẹ tí mo tí ká wẹ̀ kú lọ́dọ̀ ẹ̀yìn méjèèjì dé impossible kò lè ṣeéṣe ojú ìlú kẹ́tẹ́ mi lù rẹ̀ kọ́ lọ́mọ jẹ ọ̀yà ọmọ tẹ̀mí lọ́tọ̀ ẹ̀mọ́ jẹ́ ní ìwọ̀ láíláí láíláí. ẹ wo mọ́mì ẹ tètè yá lọ bọ́kàn yín kẹ tètè pè wọ́n kẹ bá wọn sọ̀rọ̀ bí tó ti máa ń gbọ́ ṣé ẹ rí ẹ tèmi máa fẹ́ nìyẹn o kò dẹ̀ sí nǹkan kan tí èèyàn kọ́kọ́ àwítán wá kàrà mọ́ ọ̀rọ̀ ibi pé ojú nǹkan tó wà lẹ́yìn lọ ẹ tètè yá pé wọ́n o ẹni tèmi máa fẹ́ nìyẹn o after all èmi àtàdémi pọ̀ a kì í ṣọmọ ìyá kan náà a dẹ̀ kì í ṣọmọ bàbá àbẹ́yìn lẹ́bi ni ẹ̀yin kọ́ lẹ́bi náà so ogo ẹni tèmi máa fẹ́ nìyẹn kò dẹ̀ sí nǹkan tíyàn kọ́kọ́ máa ṣe sí mo ti lóyún fún bí mo ṣe wà yìí mo ti ní oyún fún mi ìdẹ̀rẹ́dì láti ṣẹ́ oyún kọ̀ọ̀kan tó ti yẹ yín ẹ tètè abọ́kọ yín sọ̀rọ̀ ẹ tètè abá wọn sọ̀rọ̀ orúkọ bá wọn. Ah! Hmm. èmi ti bá nù. mo ìlóyún. kò sẹ́ni tó lè hmm. sọ. sú mi báyìí o ó ti sú mi pátápátá bàbá yẹn kàn pariwo o ò lè fẹ́ o ò lè fẹ́ o ò lè fẹ́ o ò lè fẹ́ ló ń pariwo kiri bàbá ta dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí kì í ṣe bàbá mi ló bí stepfather mi lásán ló bí náà ẹ ó ti sú mi kí ni mo fẹ́ ṣe báyìí. ṣe calm down fìrẹ́ lọ́kàn balẹ̀ gbogbo everything tó ṣẹlẹ̀ pátá ládémípọ̀ ti ṣàlàyé fún mi o need láti wọ́rí ara ẹ̀ àmọ́ nǹkan kan ló jẹ mí lógún o tó jẹ adémípọ̀ lógún tó dẹ̀ tún jẹ àwọn ọ̀rẹ́ wa tó kù tájọ́ ń rìn lógún jọ kí ni. tibí náà ni ṣé màá tún máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. Hmm. ṣé oyún tèmi ti gbìyànjú àti ah, ṣe dáadé omi kò ṣeéṣe ni mi ò bá ti ṣe. wàá ṣe kí ni. Ah, mi ti fẹ́ ṣe o. Ah, o ò ní fẹ́ try anything funny ha ṣe kẹ̀ má ṣe nǹkan o you know i'm a law student and i can do and undo mo sọ wáyé ó jẹ mí lógún gan o ó <laughs> lè rò pé ó ń ká mi lára ju adé mi pọ̀ lọ ó ká òun gan lára ah má try anything for ni o àṣẹ oyún. ah irọ́ o <laughs> ṣẹ́yún kẹ oyún bíi ti báwo yọ kọ fún mi ní few seconds. hello Eh, mo wà pẹ̀lú tùmí lára ń Eh. jàre. ẹ jọ oúnjẹ tẹ ọ́dà fún in the next fifteen or twenty minutes ó máa ready. oh no problem. ọ̀gá ń bọ̀. tèmi pọ̀. ẹdí ìyíde. ìwọ rè àti ẹwà lójú ẹ lẹmọ rárá rárá. <laughs> ọlọ́run má jẹ́ kó rí irú tèmi. a máa pe aago ẹ tí tí tí tí bí kò píkì lé ní kò ní Ah, màá pè padà the next five minutes àfi tó bá máa pè mí padà sínsìn. <laughs> you know my very busy schedule sori ó jẹ́ kó understand situation mi. ọmọ kan ṣe promote mi ni and ẹni tó ń gbé kúrò ní position tó ń gbé mi sí i very silly mistake mistake kékeré báyìí ló ṣe tó fi dẹni tán lé kó lẹ́nu iṣẹ́ so i'm not willing to make that kind of mistake kí n má lọ di you know so ó better kó understand situation mi for now tí mo bá ti gather ara mi back together oh why not. That's now very, it's more like a probation period so I need to be careful that's just it. That's very very important láti wà very careful lóòótọ́. Ẹ̀mí lẹ́kún kásán. Báwo ni Tumilara? Tumilara tù mí lára. Adémipọ̀ kí ló ń ṣẹlẹ̀? I don't know. I don't know. Adémipọ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo ti bá ẹ sọ lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀. What do you expect me to do? A máa sọ pé kí ni mo expect ẹ kó ṣe. Ó yẹ kó mọ̀ jù mí lọ. And you know what I'm talking about. tó bá kọjú sí ẹ kó tá tó bá kọyìn sí ẹ kó ṣe kínní kó tá tó bá wá kú wọ nìkan kó tún ìwà rẹ pa ó ti kú wọ nìkan báyìí okay. I know what to do. Ah, better. I can handle it. Okay. It's well. Yeah. dé tó bá lómi ló máa ṣe ẹja jí náà máa ní pé rọ ni ìwọ ìwọ. kí ni mo ṣe fún ẹ. kí ni nǹkan tó ṣe kí ni nǹkan tó ṣe láti ìgbà tèmi àti ẹ ti jọ ṣe wọléwọ̀de tí o ever sọ fún mi nípa dáàdì ẹ ẹ yet you claim you love him. Ah, mo for crying out loud you did not ask. oh I did not ask. Did I ever ask about your pop about your mumsy before you told me. what is wrong with you. Oh. mo ti sọ fún ẹ pé gbogbo nǹkan tó ń sọ it is not what you think you talking like this what's the meaning of this Huh? so èmi náà èmi náà ti ń funra láti ìgbà tó ti wá sílé last year To get to know pé fake father mi ni biological father ẹ àti ìgbà yẹn ti bá ti pè ẹ́ o ò ní pì kọ́ mi bó ṣe wù ẹ́ ló ṣe ń ṣe ò tí ẹ̀ tún pè mí mọ́ bó ṣe ń pè mí tí nǹkan it is not what you think. kò ṣe nǹkan tèmi rú àbí kò problem i know what to do you are you want to dump me because you've met your father right student ni mi mo fẹ́ kó mọ̀ i can do and undo so kò má rò pé bóyá nǹkan tó wà lára mi yìí bóyá o ti fi o ti fi kí mi àbí o ti fi o máa fi mú mi mọ́lẹ̀ pé mi bí mo ṣe ń lọ yìí ti bá bọ́ta lẹ́nu géètì lásán it is over between us tó ti yẹ. ẹ Tósìn Tósìn sóòsò pé ayò tó fún mi yóò jẹ. bàbá ọmọ ẹ ń lọ yẹ nǹkan jù. Hmm ẹ jọ ṣé aláàfin sọ fún yín pé òun lọ bìkan ni. bàdàfin tiẹ̀ lọ bìkan bọ́ bá ti fi skimẹ̀ lé pé nbọ bàbá lọ yóò ibi ẹ wá ẹ lórí ìbá wọn bẹ bọ́ jẹ́rìí ẹ. bàbá hmm? ẹ mọ̀ kán tẹ máa ṣe fún mi hmm. mo kàn fẹ́ jẹ́ kẹ́ fún mi ní just thirty minutes àwọn tèmi máa tó alert mi ẹ má wọrí. ẹ̀mí ọ̀bà kó títí báńkì kálá àti ọdún náà ni gbogbo ń tà ń retí kọ́ba èdè dúpẹ́ ń báyìí ayé ẹ̀ ti dànù. ẹ má wọrí géèmù yìí ti wọlé. tí n bá fi lè jẹ́ sọ́fẹ́ gbọ́ tó sìn ó rò pé bíbí jẹ́ bí ọ̀tá báyìí wọ́n lọ ṣe súnmọ́ ọmọ rẹ wọ́n ṣe súnmọ́ ọmọ rẹ bíúrì náà ti lọ ṣe ni o mu ti kú ni. ọmọ. for sure ni géèmù tí mo fún yín. o yín wá yín rọlọ ti kú ni gbogbo tó bá fẹ́ ni kò béèrè fún níbí lónìí àníwọ̀ gan o wọ̀ pé bírù yẹn ti ṣe súnà rẹ̀ máa bí ni. Oh, oh. hmm. ah, tósìn o ẹrù rèé bó ṣe wí gẹ́lẹ́ lórí eléyìí ní forty five thousand eléyìí fourteen thousand eléyìí eleven thousand eléyìí nìkan dùn mí ni pé n ò fowó tó pọ̀ sí i. àṣìbùnú tó ní báwọn àgbà ní ọ̀rọ̀ àgbà tí ọba ṣẹ lówùúrọ̀ yóò ṣẹ lọ́jọ́ alẹ́ bó ó dùn méjì ń fowó tọ́pọ̀ sí. ó nìyẹn o àti kò fálẹ̀ nípa ti ń ṣe yẹn o. Tósìn ṣé pé tọwọ́ mi náà yóò rí bẹ́ẹ̀. Ah, ah. Ah, kò ṣe bí mo ṣe fẹ́yìn géèmù ni mo ṣe fẹ́lẹ̀ náà géèmù ni. ẹyin náà ti jẹ́ nìyẹn mẹ́. ọmọ kówó tọ́pọ̀ lé kiri. ọ̀rẹ́ máa wọ ni bàbá yẹn ti jẹ but tí mo bá rántí owó tẹ fi sí ẹ máa ti di mílíọ̀nù àníyẹn. bẹ́ẹ̀ni. two point five million. ah tí o tí o tí o kò dúró la two point five ni sagiliti. ẹ but baba báyìí la máa ṣe o ṣé o ti yé yín tí a bá ti gba owó yẹn pẹ́rẹ́ five hundred thousand ní tọ̀dọ̀ mi o. kí ló dé ọbẹ̀ kọ́ mọ́túárì ni ah. Ah, five hundred thousand bó èmi tí mo á kówó lẹ̀ gbọ́ngbà máa jẹ two point five tí mo fọ́ five hundred thousand kí ló ayé ah, ti jẹ́ sọ ọ̀fẹ́ dábìrì lẹ̀ ni. baba ọmọ. Baba, bàbá ṣe bẹ́ẹ̀ ni tábà torí ẹ̀ padìyẹ tí ò bá jorí àjẹwé. ee jẹwé ìwé ni ọjẹ ah. bọ́ bá jẹwé bọ́ bá jẹwé hundred thousand rà wé bọ́ bá fẹ́ jẹwé adìẹ dọ́sìn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n hundred thousand rà. orí ló máa dà. ah wọ́n gbàgbé títú fún ọdún àìfọwọ́ ti pọ̀ sí i ah wo ó mú ti kú ni. bàbá ṣé bí ìgbà ilẹ̀ wà tẹ́nìkan fi gbé wọlé tọ́dọ̀ yín náà ti wọlé oúnjẹ. Ah, ẹ̀yà wò lọ́lọ́ ah, ẹ̀yà. yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ ok. I am sorry. See, I can't even imagine that man being my father. Pẹ̀lú gbogbo jágbajàgba tó ti wù níwà, tó máa ń wá irresponsible man, orúkọ ẹ̀ ló jẹ́ kó wà ní number one. Pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe. Bámidélé báwo ni? Dáadáa ni. Jọ̀ọ́ má bínú, ṣó bá mi rí owó kankan nínú ilé? mo ti wá látàárọ̀ mi mọ ibi tó wà. owó ṣé kìí ṣe owó tó fi nínú brand envelope báyìí. ah olùwà ò ṣe lẹ́dàá mi ò ṣe o èmi padà gbọ́ padà gbọ́ padà gbọ́ ó ń da jọjọjọ mo ti wá látàárọ̀ mo ní appointment kan jọ. ẹ wọn gbọ́ fún láyọ̀ owó náà ló ń béèrè báyìí èmi mà ti ná owó owó tí mo ti lò. o bámidélé má fọwọ́ àdá ṣe èyí ìjọba mi kó owó èmi kọ́ mo ní owó jọjọjọ dáhùn dáhùn bámidélé. owó tí mo ti lò ẹ wọn gbọ́ fún láyọ̀ mo ti lówó. <laughs> láti gbà wo. owó owó wo ló ló ló ló. owó tó ń wá ni. máa bẹ bí máa ṣe ṣe máa owó lọ́wọ́ owó lọ́wọ́ dámilá bọ́bílẹ̀ mi ò fẹ́ wà lá bá mi kọ́wọ́ mi síta bá mi kọ́wọ́ mi ò jọ bá mi kọ́wọ́ mi ò. owó olówó náà mo fi ṣe. owó fowó olówó ṣòwò olówó. kíni ló rábì sọ nìyẹn. Ah, ah. bówó bá ti jáde níbẹ̀ sí ìwé gbogbo eré títì mi àti ẹ nìyẹn kò fọkànbalẹ̀ kíni ariwo tó ń pa láyé nísìnyí kíni. irú àgbákò wo ni mo kò láyé mi yìí ah, gbogbo tí ni wọ́n mọ̀ ọkùnrin. àjọṣàgbákò ara wa ni o Bámidélé eh? Bámidélé ṣojú òkè tí ẹ ni are you not ashamed ṣé bó kàwé iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ ṣé tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ ẹ ó mi pé kí gbogbo ayé ẹ di mess ni owó school fees ọmọ mi máa san owó oúnjẹ èmi ni máa ṣe owó mọ́tò èmi ni máa rẹ́pọ̀ sí mọ́tò èmi ni máa sanwó rent eh. mo ń bọ́ ojú òde tiẹ̀. ayé ah, ni ọmọ sọ ah, fúnayọ yẹn ni so? sọ tó bá lóun bọ mi èmi náà ń bọ ẹ ah, yes. báwo ló ṣe ń bọ mi. mo ń bọ gbogbo bó ṣe rí ẹgbẹ́ rẹ obìnrin mélòó lórí báyìí bíbọ́ àsìkò ni àmọ́ ah, ń bú ẹ fún fún fún láyọ̀ ìyá ni kò mọ̀ sọ mọ̀ ń bú ẹ. mo mọ kọ́ fi ṣe ẹni ọlọ́run mo mọ kọ́ fi ṣe ẹni ẹtún tẹ̀fi ṣe ti kú ẹtún ti ṣe fi ṣe ti kú tó lọ mú wọn lọ́wọ́ lọ́ nà aláìní tíjú àgbàyà àgbàgbà àgbàyà ní àgbàyà ní àgbàyà. ọmọ ìlú mìíràn ni ẹ. wọ wọ wọ àgbàyà ní. Ah! ó tún bá mi kú wá ọlọ́wọ́ olówó owó lọ́nà ìwọ owó ọkùnrin jásíjásí kí ni mo gbà lọ́wọ́ ẹ kí ni mo rà gbà tí mo tẹ̀ sọ wẹ́ẹ̀. aláàtọ̀ wẹ̀ fún ẹ̀gbọ́n àjẹkí bí sẹ́yìn àjọ ìgbà kọ́mọ́ta. irú kí ló lè báyìí irú kí ló lè báyìí sí. má ṣubú o má ṣubú ọkọ̀ bá mi ò tó mìíràn lójú kó bá o má ṣubú o níbo lọ́ lọ́ báyìí gan-an torí ẹ̀ ṣe wá rí ìdí tí mi ò ṣe kí n wùwà bí ẹni tó ní bàbá. nǹkan mélòó gan ló ti gbọ́ ọjọ́ náà rèé bí àná nígbà tó ń bí owó iyebíye fún wọn sí ibi iṣẹ́ pé kàn gbé lọ sí báńkì nígbà tí wọ́n máa fi dé báńkì lọ́jọ́ náà lọ báńkì ti close ọjọ́ náà dẹ̀ bọ́ sọ́jọ́ Friday mo sì decide láti gbé owó yẹn wá sílé pé first thing Monday morning àwọn tètè gbé lọ sí báńkì wọ́n gbówó yẹn wá sílé ní weekend jẹ́wọ́ ọmọkùnrin bá tó máa fi di àárọ̀ sátọ̀dẹ̀ àti owó àti mr Bamidele, ó di ìfẹ́ àfẹ́wẹ́ àfojúkàn òkúra. Hmm. ní ìlágbára o. wọ́n ti mọ̀ sí fi di ẹni tó lọ sọ́gbà ẹ̀wọ̀n fódìdí oṣù mẹ́fà ni. ààrẹ mr bámidélé àdẹ̀rọ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n wọn kan tó wà lamẹ́ríkà ló come to our rescue tó fi wò pé kàkà káwọn fi mọ́ sílẹ̀ bí nítorí ìtìjú káwọn máa mú wọn lọ sí amẹ́ríkà. ìgbà tó dọ̀hùn tó rí páwọn náà ti ṣẹ́tù díẹ̀ àwọn amú àtìlọ́lá àbúrò ni kóun náà lọ wà pẹ̀lú wọn òun ló fi di wípé èmi nìkan ni mo ṣẹ́kù sí nàìjíríà. the more reason why I never talked about my father. To kò sí nǹkan òwúrí nínú No, sọ, ah, ó But on the other hand, I have a good news for you. Good news? Mm-hmm. Mom says coming back next weekend. Wow. Inú mi láti ti gbọ́ ilé ní dùn. I'm sure by the time she comes back gbogbo nǹkan á padà sípò and we will live happily. Hmm, I hope so. Hmm. I'm sorry. No problem. Thank you. ẹ̀hẹ́ eh, eh, ìgbà tí mo ń ṣiṣẹ́ kan tó bá wùn mí mo lè yọ sí ìyá mi lọ́rùn ó wùn mí kí n gbowó lọ́wọ́ yìí ni mi ò parọ́ fún yín she's pregnant ok ẹ wo a máa ma sọ gbogbo yẹn much later but please mo ti send account details mi sí yín ẹ rọra send owó yẹn kẹ́ jẹ́ kí n fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe then i will give you every other details ah ẹ wo ó tiẹ̀ ti dákẹ́ lè járọ̀ mi. ó wà níwájú mi ṣé má bá sọ̀rọ̀ ok fine ní ọkọ ẹ fẹ́ bẹ́ẹ̀ hello mọ́mí ẹ káàsán mà ẹ kújọ́ mẹ́ta mà ẹ wò inú mi dùn ìgbà tí mo gbọ́ pẹ̀ ń bọ̀ nàìjíríà in fact ah, bẹ́ẹ̀ ni mà kò tí tíì ju bíi three months náà lọ. I can't wait to see you ma o ẹ Okay, ma eh, mommy, mo ń ṣe nǹkan ní kitchen mo ń dáná fún olówó orí mi àlè nobody so tí bá ti ṣe tán máa pè yín padà mà kì í ṣe mà ó dàbọ̀ mà. ṣetán ẹlẹ́yẹlé ti parí òwò mo ti dáràn dèyín sẹ́yìn ẹ wá bọ̀ kẹ́ wá pọn lóko <laughs> I love you too mama send my money abeg thank you <laughs> bye. mo hmm, mà dáràn báyìí o látijọ́ eh? ti ti fẹ́ ọmọkùnrin yìí tó ti ń rìnrìn àrè ìrìn burúkú báyìí kó máa pẹ́ kó tó wọlé báyìí rè nǹkan tí bàbá dẹ̀ fún mi wọ́n ní dandan mo gbọ́dọ̀ lò lálẹ́ yìí kémi àti ẹ̀dẹ́jọ́ lájọṣepọ̀ torí pé ta bá ń lájọṣepọ̀ yẹn lọ́wọ́ àwọn náà máa ṣètùtù kún lọ́dọ̀ tiwọn lọ́hùn òun mo pèpèpè tí ó gbàgò yìí o kò tún wọlé ah, wọ́n dẹ̀ ní tí mi ì bá ṣe kinní yìí ó léwu o kí ni wàá fẹ́ ṣe báyìí. ló bá àbúrò ìyá ẹ̀ ló bá láyò ọ̀pọ̀ sí ìsinmi obì gbéra. You will fail, you will fail, you will fail, wọn you don't buy my underwear. you will fail o you will fail o you will fail you will fail you, tí mo ju you will fail you, tó tẹ̀ rí èmi ti èmi èmi ò mọ̀ nǹkan tèmi rí lè ṣe fún èmi ni kọ́ báyìí ló máa ranjú mọ́ nínú kíláàsì mi ìmọ̀kọ́ tí mo ṣe. ìwọ nìkan wá ni èmi gan kọ́. Mm. bó tí ó bá ṣe pé ọpẹ́lọpẹ́ ẹgbẹ́ mi mm. mo mọ̀wé láti ilẹ̀ mm. mo mọ̀wé mi so èmi ò kì í fìdí gba máàkì. ẹjọ́ ló fẹ́ rò ó múlẹ̀ ẹjọ́. Ah, ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ fẹ́ ṣe àtúntẹ̀ lọ́wọ́ náà. that's what. Ah, torí ẹni bí ọkàn mi gbogbo gbà báyìí ọkàn ò balẹ̀ lórí mi. jẹ́wọ́ nìkan ni èmi náà ń kọ́. ẹ ṣé òun ni. yọmọdé mm-hmm. yọmọdé mm-hmm. ó ti àpùn ní sùúrù mm-hmm. ìwọ ni tótótótótó ìwọ ló mọ̀ nǹkan tó wà most important to me ni pé ká congratulate ara wa pa kú oríire. èmi kú oríire ń tèmi. mi ò kú oríire gbogbo wájọ kú oríire o. ẹ ìsìnmà a ti mọ̀ pé ẹ̀yin ti wà occupy today. Mrs. <coughs> Oh, Adé Miss adé mi ṣé ilé lẹ́yìn lọ ni àbọ̀dọ̀ adé mi. kí ni ìtumọ̀ gbogbo òṣì tó ń ṣe ìbáyìí oh. kí ni ìtumọ̀ gbogbo ilé ìbáyìí. irú rọ́bìṣì wo ni ẹlẹ́ẹ̀kẹrin tí mo máa kọ̀rẹ́ tẹ̀lé lè bẹ́ẹ̀nìtì tó bá ní ṣe pẹ̀lẹ́ yẹn àtọ̀rẹ́ mi kéye máa fi ọ̀rọ̀ adé mi sí irú rọ́bìṣì wo lélẹ̀ hmm. ẹ ní sùúrù ní sùúrù má bọ̀t mi tó lè pè ní adé mi pọ̀ ẹ má máa pè ní adé mi èmi nìkan mo lẹ́tọ̀ọ́ láti pè ládé mi. tọ́tọ́ tó sọ ọ̀bá àjọ rẹ wá ó ti tó ó ti tó ẹ wo mo ti mọ ọ̀rọ̀ rẹ tẹ jẹ nǹkan tó parapọ̀ náà lélẹ̀ akúkú ti kọ final exam wa nǹkan tó parapọ̀ náà kó ní kálukú máa lọ́ lọ ẹ̀. ọ̀rẹ́ wọ́n sọ̀rọ̀ alábòsí òṣì. Túmílára ah. Túmílára òdìwọ̀n gan pè tí ẹgbẹ́ ó pọ̀ ẹni yìí pọ̀ pọ̀lọpọ̀ ló ti pọ̀ lẹ́jù kí ló dé Why are you talking like this? Give Don't me. listen to her. I beg. Ṣé mo máa fún ọkọ ẹ̀? Jẹ́ àlọ́jọ́ Adé wọ́n wọ́n lọ jákèlè máa ń sọ̀tún. Jẹ́ àlọ́jọ́ ọmọ Adé Adé mi kí ni tiẹ̀? Jẹ́ àlọ́jọ́. Ah, èmi. Amy. ti èmi ni. Anyway, don't worry, I'm not going with you guys. I'm going out. Hello? Oh God. Mọ́mí mo ti sọ fún yín pé ilé mi ò jìnnà sí airport máa débẹ̀ láìpẹ́ yìí ẹ fọkàn yín balẹ̀. Ah, ẹni tẹ̀sẹ̀ bá sọ̀rọ̀ tán sìn. No no no no no problem kò sí wàhálà kò sí Hello mọ́mí. Ẹ a ti ń bọ̀ a ti ń bọ̀ máa àwọn mọ́ mi má wò ó in fact a ti wà lọ́nà gan a ti ń bọ̀ báyìí báyìí èmi gan ti miss yín <laughs> mo ti miss yín in I can't wait to see you okay thank you. kì í ṣe pé mo fẹ́ bà ìdùnnú àwọn méjèèjì jẹ́ ẹ mọ̀ sí mi gbọ́ rárá ọkọ olúgbòkú jẹ́ ìpínlẹ̀ ọkọ ìyàwó ọmọ mi mi mo bí ìyàwó náà ló dókòó yìí ẹlẹgbẹ́ ọmọ mi náà rí ọmọ ìyàwó mi ni ẹjọ́ tó bá wà dẹjọ wẹni tẹ bá pé bàbá ọkọ dà màá ní èmi rè present bàbá ìyàwó dà màá ní èmi tún rè again present ṣé mo fẹ́ pinra mi sí méjì ni àkọ́dà it's not good at all nígbà tí mi ti ń fẹ́ ìyá ìyàwó tó jẹ́ pé ibi ilẹ̀ bá mi sórí ẹ kóhun tó padà wá síbi kò gbogbo nǹkan ló fi jọ mí pátápátá. Hm? bìtí lẹ́sì mi bá ń wò lẹ́sì tẹ́ náà mo wò bí kámẹ́rà ATM wáì. Um, Bámidélé o ṣé thank you very much you have spoken right ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tó sọ yẹn àmọ́ at this junction ọ̀rọ̀ ò lè tóbi tóbi ká fọ̀bẹ bù. So I'm going to be very factual and sincere. Um, àwọn Yorùbá pọ̀ wọ́n ní òkè òkú lókòrè bàbá ọmọ ló lọ́mọ. Ìwọ náà sọ ń sìn ó ní ìwọ ni bàbá Adémipọ̀ proudly. Um, madam ọmọ yìí from what I gathered bàbá ẹ̀ wà láyé ó wà hmm. in fact my son told me wípé ọmọ yín ati Baba. ẹ̀ they have been keeping in touch so um, Bámidélé how would you feel kò gbọ́ wípé Adémípọ̀ fẹ́ ṣe ìgbéyàwó another person is sitting in your position. impossible láíláí kò lè ṣeé ṣe ah mo mọ̀ pé bó ṣe máa sọ náà nìyẹn so also this young woman kò yẹ kí bàbá ẹ wà deprived of his right láti jókòó ní ọjọ́ ìyá ọmọ ẹ̀ oníkálukú máa wà ní position tó yẹ kó wà ní you will sit as the father of your son bàbá Ọ̀túnmíláyọ̀ náà jókòó gẹ́gẹ́ kí bíi bàbá ẹ̀ i don't feel wípé sentiment gbogbo wa as àgbàlagbà ó yẹ ká fi tó ọ̀tí ìdùnnú àwọn ọmọ méjèèjì it's not right ìdùnnú àwọn ọmọ ẹ ló wà paramount in everything so position oníkálukú ní kóníkálukú kò jókòó sí. ẹ ní kúkúrú èdè gbogbo tẹ́ ń sọ sìn ní pé káwọn méjèèjì fẹ́ra wọn. yes definitely i'm all for it all the way. ó ti dá aṣòro ṣe bí ntọ́lọ́hún ò nífẹ̀ẹ́ sí adùn ṣe bí ntọ́lọ́hún gangan nífẹ̀ẹ́ sí àbí ẹ kọ́ máa fẹ́ra wọn lọ ó ti dá ń gbà yẹn. èkó ṣe pé bàbá rẹ̀ náà ò sí láyé bàbá rẹ̀ wà láyé kọ̀ọ̀kan sí láàyè ẹ̀ ni. Mm. kò sí láàyè ẹ̀yin lẹ́yìn wà láàyè tìyín ah, ayé yín lẹ́wà hàn ayé yín lẹ́wà yìí. pamdele gba you dey check for one point five million. Eh, ah. ṣé kí wọ́n jọ sell out. ebe mi àti wọn. àjọjú òru ni gbọ́wọ́ jáde. Ah! gbọ́wọ́ jáde báwo wọ́n ní fún wa ní nǹkan lórí gbọ́wọ́ jáde. fúnra àdúró wẹ̀ àti ìwọ́dọ̀ pàpà tó wá ọwọ́ ẹ̀ ṣe gùn báyìí. padà ẹ̀yin náà ìgbà wọ́n mi lọ lélẹ̀. fún èmi ah, ah, ẹ wò ẹ ṣeun ìyá mi ẹ ṣe mo dúpẹ́ ẹ̀ ní dáàmú à ń jèrè wọn lágbára ọlọ́run. Ah, ó ti dídí ṣe kíákíá kíá ni tí ò ní pẹ́. ẹ ẹ Fúnláyọ̀ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gan o mo mọ̀ pé olóòtú wa ṣe orí tó tó báyìí fún mi ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọlọ́run tó wá fi yín ara yín kò ní kẹ́yìn ara yín síra yín gbogbo tí n bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ àfojúfò ìgbà ìmọ̀ ni ọmọ yìí ìgbà ìmọ̀ ni ẹ̀jẹ̀ ká gbàgbé ẹ̀ ẹ̀ ń gbẹ̀ tí wàá tún mọ́ra yín tó àdúgbò fọlọ́run èmi náà mo lẹ́yìn méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí ibi kankan tí ẹ fẹ́ lọ. wo kò sọ̀rọ̀ ní gbogbo yẹn. madam ẹ ṣe gbọ́n yes ma ẹ ṣe máa dúpẹ́ a máa rí yín bá. ó wá já síbi tó làwọn ọ̀rọ̀ ọlọ́run rèé ìtura wá padà dé bá wa ó wá já síbi tó lápẹ́ ọ̀rọ̀ ọlọ́run rèé ìtura wá padà dé bá wa. lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ yàtọ̀ mọ́ òtítọ́ lẹ́yìn ebi ayọ̀ ló kàn ẹkún wá dayọ̀ fún dẹ̀ rí ó wá já síbi tó bá ọ̀rọ̀ ọlọ́run rèé o ìtura wá padà dé bá wa. Táyọ̀ Adékòkèrè o. ó wá já síbi tó bá ọ̀rọ̀ ọlọ́run rèé o ìtura wá padà dé bá wa. Táyọ̀ Adékòkèrè o. ó wá já síbi tó bá wa iṣẹ́ ọwọ́ ìtura wa padà dé bá wa. kó iṣẹ́ ọpọlọ. ó wá já síbi tó náà pẹ́. Oh, yes.